تزيد فكسر في صلاتي على محمد صلى الله عليه تعالى وسلم Lovely. Village that is a demo, all of them ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. a ti ń ṣe fíìmù ibẹ̀ náà a ti ṣe jágbá fún Ibrahim tata lórí. ẹ má bọ̀ wájú sàn ẹ má bọ̀. yà ó ẹ pé ó kò gbọ́dọ̀ ló tún tó bẹ ká ro kí ẹ̀ ti àwọn yàwó òbí gbéraga lórí ìjókòó náà ti rọra sọ ṣé alájà làwọn náà ajíbodù wọn ti lọ sáwọn ọmọ ọtí mẹ́ta ọ̀rọ̀ lọ lọ. alhaja kẹ́hìndé ajíbodù first wife fifty thousand naira ẹ bá gbọ́dọ̀ bá tóbi. alhaja kẹ́hìndé mo rò pé àjọ gbórúkọ kan náà gbogbo wọn wà. bọ́dà wọn ṣe làró. ṣé àwọn ẹgbẹ́ gbòòrò. ọmọ ọ̀gbẹ́ni lágbègbè Ìlọrin. gbogbo àwọn ọmọ kéékèèké panupọ̀ pé àwọn nìkan yàn. nígbà tó wọn panupọ̀. nígbà tó wọn panupọ̀ wọ́n á gbé lọ báwọn àfáà àgbà lókè wọ́n ní kalẹ̀ fẹ́ mú wọ́n ní àlàyé Adébáyọ̀ ni wọ́n fẹ́ mú wọ́n wojú ara wọn ń bẹ àhà nígbà wí èè bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ lórí yìí wọ́n níbi tó kù sí ó kù sọ́dọ̀ sáà tì lókè. kí ló forúkọ ọmọ ìgbà tó dọ́gbọ́n sálọ ìlà abalẹ̀ kọ́ọ̀lì ẹ̀fọ́ bí o bá sọ lọ́dún yà sọ̀rọ̀ tó bọ̀ bàbá ọlọ́run máa tún bàbá ìgbà sọ̀rọ̀ báyìí nínú. ẹ̀dọ̀ kúlẹ̀ àfọ̀d mọ̀ n bọ̀ kúlẹ̀ àfọ̀d bẹ́ẹ̀ni kótó bí tó máa lọ sí program now project ni wà wájú báyìí afọ kọ̀ọ̀sì pípò. One bẹ̀ mí kó ṣe pé màá máa kọ́ kó. Sọdí kí ni nǹkan tí o máa fi sọ̀pọ̀tì ìdókòwò ní ti the Christian that doesn't matter. Àwọn Muslim ni Mọ̀sùlùmíìn. Mọ̀sùlùmí jẹ́ bẹ́ẹ̀ni. Mẹ́ta lọ pẹ́. Ẹ ṣe fọ sáì kí n gbọ́. Mọ̀sùlùmíìn ibi tó gbé. Àbẹ̀gbọ́n ló ń gbẹ́ ni. Kàrẹ́ ó ní mẹ́ta lọ́kàn ní ogun afọd thank you. lóbi o de obi o pẹ́ kó tó dé gbogbo ọ̀tọ̀ dárúkọ owó tó tọ̀ pẹ̀lú àti èyí ní bíbá wà dà. as a public servant. níbo ló ti bẹ̀rẹ̀. àgbẹ̀yìn announce the figure. àbíkó ìbájú ló tọ́jú kò sí wàhálà tán. adi primers adi day adi primers wọ́n ní inú bí àwọn báwọn èèyàn ṣe ń ṣe yìí báwọn fẹẹ bínú tán. màá pe Yomi wọ́n lọ lẹ́yìn kò dáa ìwọ́n gbogbo àwọn ojú ẹni ńláńlá ni wọ́n fi ń wẹ̀ wọ́n ń torí tẹ́lẹ̀ fún àwọn afá ilé àwọn afá mi àwọn afá ìtù. kí ni nǹkan tó fẹ́ fi ràn ìjókòó lọ gbogbo ẹ̀dá sọmi látara àpàtà lọ lóye àbí inú burúkú ò bí ẹ. ìtẹ̀sánwó àlàáfíà. ṣe bí Ibrahim tata bí Ibrahim tata hawla wala quwwata illa billahi ìlànà gbogbo nǹkan tí àwọn bàbá sọ ẹ jẹ́ ká máa rántí ọlọ́run nítorí tọ́lọ́run èmi ò lè kí òun wájú yìí o. asàfilàlàzẹ ọlọ́run ọba dẹ́ta ọ̀sánú alukóran mímọ́ àwọn ọ̀sán bíi láàyè nínú àṣẹ ìtàn ẹ̀rọ jẹ́ bisimilayi ìdá lókun ẹran ṣé mi ọlọ́run ọba lọ́wọ́ kí mi ọlọ́run ọba lè tọ́ ilé ṣe kí lè fi ẹsẹ̀ yín múlẹ̀ lórí àwọn ọ̀tá yín ọlọ́run ọba ọba tó ga jù mí ọba tí ọba ìlẹ̀kẹ̀ ọlá ọba tí kì í nídìí help anybody ó wá ní ẹran ṣe ọlọ́run ọba lọ́wọ́ lọ́nà how we all know going to the orphanage helping people helping to build hospitals helping to build mosques ìránṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ gan wọ́n ti jáde dúró fi sẹ́bi lílá ìlú àbúrò àlìkún wọn àfọ́tún dárí kan náírà kó lápẹ́ kó tó ta lọ mọ́ ẹ we strive to the the cause of Allah subhanahu wa ta'ala ìjà ìjà ìjà ìjà ibẹ̀ ẹja sójú ọ̀nà ọlọ́run yẹn strive lójú ọ̀nà tọ́lọ́ lọ ọ̀nà ọba bí àmọ́ àlìkún wọn àfọ́tún dárí kan náírà kó lápẹ́ kó tó ta lọ́gbọ́n ní fún yíjú ọlọ́ọ̀ba àwọn àwọn tá a lọ bí oṣù pẹ̀lẹ́ wọ́n jẹ́ ọjọ́ àgbẹ̀dẹ àdìgá wọn ẹ jẹ́ ká ṣe tọ́lọ́ ọba kò sí nǹkan kan ní àfọlọ́ nìkan ẹ̀ ọ̀rẹ́ làhàlọ́ làkúbọ̀sá yìí làhàlọ́ àbáfẹ́ ọlọ́run bá ṣàlùkà àlùbáríkà ọ̀làṣájú ọ̀dà muhammad lọ́jọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbi láti pè sí túwì náà láti gbogbo wọn lè dá wa lóhùn àwọn tá a tún pè ní ẹ̀dá tó bá ti pè wá láti ẹ̀dùn ìgbìmọ̀ dá bàbá lóhùn náà tẹ́ bá ti dá wa lóhùn bàbá ní orúkọ lámà tó pè ní ẹ̀mọ́ dá wa lóhùn ọlọ́run bá dẹ́yìn náà lóhùn àbálá àfẹ́sọ̀ fáàyè fẹ́ sọ̀ṣẹ̀ bí aláàánú kan ṣẹ̀ṣẹ̀ bí. sọlá wàlá nàbí ilé kẹrin níbi tí àwọn ìyá wa ọwẹ wọn ti dé sí ìkàlẹ̀ àárọ̀ la pè é bọ̀ tó yà wá lẹ́nu pé ọ̀sán náà dé bẹ́ẹ̀ ni sáà máa tó Matthew ìdílówó àwọn náà wọlé wa àti ọmọ bàbá wa Haruna Ìṣọ̀lá Alhaji Olùgbàyè Abdulwasiu Haruna Ìṣọ̀lá àwọn náà wọlé wá kò ní ìdí pé bóyá àṣẹṣẹ ń gbára wa lákòókò torí ibi tí àwọn bàbá tó ń padà lọ bóyá ká ṣe ní kọ́mọ́nkóbó kọ́mọ́nkóbó kọ́mọ́nkóbó lórí nǹkan tí à ń kọ́ntribútì pẹ̀lú nǹkan tá à ń ṣe ní eh, alimọ̀bíyèsí ọwẹ́ ẹja bẹ̀rẹ̀ látòrí yín ká ṣe pápápá kí lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ tẹ fẹ́ fi sọ̀pọ́tì nǹkan tí almobiles tí wọ́n gbé kalẹ̀ yìí pírójẹ́kìtì tá a gbé kalẹ̀ à ń kọ́ hospital lọ́wọ́ àti kọ́ léèké wa àti kọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n hospital ló ń lọ báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn dẹ̀ ti contribute lọ́lọ́kan ìjọ̀kan kí lẹ fẹ́ fi ràn wá lọ́wọ́ thank you ẹ dìde mà. وعليكم السلام الله يا ربنا يا رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واعطنا وافقنا للعفو ولا تلك المستقيم ربنا اصبرنا العذاب انا مؤمنون ربنا اتنا في الدنيا حسنه حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امين tó bá di sunday tó ń bọ̀ ọ̀dọ̀ mi ní bèṣe ṣé gbàgbé sunday tó ń bọ̀ april seven ẹ má dọ́ọ̀lù ara yín o àwọn bàbá ò lè ráyè nínú ìgbẹ́dá ọ̀la thank you ọlọ́run gbàdúrà gbogbo wa.